òkè kọ́lélé mẹ̀mẹ̀ sórí apáta tatatatata níbi títí tí gidi ayé kò lè dédédédédédé. nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. òkè kọ́lélé mẹ̀mẹ̀ sórí apáta tatatatata níbi títí tí gidi ayé kò lè dédédédédédé. nígbà jẹ́ ká jọ gbé lárugẹ ọmọlúwàbí mi wá kó lè fọwọ́ sọ̀yà. sórí apá tatatatata jìbìtì títí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ́ sórí apá tatatatata. jìbìtì títí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánánà lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́. alẹ́ lólóló yàyà mo láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀. gbégbégbégbé ọlọ́run mi gàgàgàgàgàgà mo ti fò gógógógó. mo ti gbé ọlọ́run ọba mi ga. fọlọ́run lókè kékèké. àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tejò ẹ̀kẹ́ ni mi ọmọ adó fọ́tí ilé òtítà lé ni mi ọmọ arẹ́rù mọ́sọ̀ fáínàlì àròjọ ara wa ẹ kú ilé ẹ káàsán ẹ káalẹ́ ẹ kú ojúmọ́ ẹ káàárọ̀ níbikíbi tẹ́ bá ti láǹfààní àti mọ́ gbọ́ mi bíi owó ọ̀rọ̀ ló dé tí ó so lówó ẹ̀ ní mọ̀sọ̀mọ̀sọ̀ tí kan lélẹ̀ mẹ̀mẹ́ sórí apá tatatatata níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé nígbà nánánánáná lọ́kùnrin yóò bá lẹ́lẹ̀. bí ọba nídìí obìnrin kì í jẹ́ kúmọ́lú ẹni ó bímọ tó sọ ọ́ nídòwú àbíkú dalé wọn láàmú ni ohun gbogbo ohun gbogbo ló ní ìdí àti àkókò fúnra wọn àdúpẹ́ aláǹfààní àti ìra láyọ̀ àti àlàáfíà láyọ̀ ní bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́. ẹni tó bá mọ̀ mọ̀ mọ̀ orí ọlọ́run rúnrúnrúnrún kò jẹ́ ká jọjọjọjọ gbọ́ lọ́rùn mi gágágágágágá. mo ti kọ́ lélẹ̀ mẹ̀mẹ́ sórí apá tátátátátátá níbi títí tí jìjì ayé kò lè dédédédédédé. nígbà nánánánáná lọ́kàn mi yóò bá lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ alẹ́ lólúlú ayé ṣe náà lẹ́rí o ẹni agbójú okùn lé ọ̀jẹ̀ ni a gba mo ti sọ ní pé ìgbàkigbà tí wọ́n bá jáde sí gbangba nǹkan kan ni yóò ṣẹlẹ̀ nǹkan kan ni yóò fa sábàbí ṣùgbọ́n mo ní májẹ̀mú pé tó bá di àkókò náà nǹkan kan ṣẹlẹ̀. ṣe fúnra tó lè fọwọ́ lẹ́rán àkàndá àwọn ọmọ tí mo ṣe fún wọn mi mọ̀dí tí wọ́n fi ń lébù mi káàkiri tí wọ́n fi ń sáré àsápajúdé nítorí àkàndá ọ̀rọ̀ Awikonko kí ni mo ṣe kí lẹ̀ṣẹ̀ mi kí ni mo rà nígbà wọn. kí ló ṣe fún ọ àwọn ò lè fọwọ́ lẹ́rán kí wọ́n máa wòye àfi kí wọ́n gbé ìgbésẹ̀ tó lágbára wọ́n sọ mí sátìmọ́lé wọ́n mú mi wọ́n lé mi káàkiri bí ìgbà téèyàn bá ń dọdẹ ẹranko. ìfọwọ́ lẹ́rán kó máa wò. ọlọ́run ọba sì fún wọn ṣe rẹ wípé bọ́lọ́run ọba kọ́lé kọ́lékọ́lé ń ṣe lásán bọ́lọ́run ọba pa ìlú mọ́ olùsọ́gbà kan ń darun mọ́jú lásán ni. ìwọ̀n tómi lọ sáà àkàndá ta ló fa sábàbí tí wọ́n fi rí mi mú kí ló dé bó ni wọn ò ṣe rí mi tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bó ni wọ́n ṣe wá rí mi mú yorùbá ní ńgbà jòjì bá wọ̀ ló láàjì tí ń tọ́ka ojú orórì bàbá onílé kọsá ìlọ́wọ́ kan onílé nú tomi lọ sàbẹ̀lò sí ẹni tó ṣe ọ̀nbẹ láàrin òun àtọ́lọ́hun bóyá dáadáa ló wá bóyá kà ló ṣe bóyá bí ló ṣe bóyá ó fi mú mi lọ sí ìpele mẹ́ẹ̀ni ó kù ọkọ̀ lọ́hùn. tómi pé lápè pa o. àgàndá kó tó di pé wọ́n sọ sábàbí ntọ́fà tí wọ́n fi mú mi um, ẹ jẹ́ kí n kọ́kọ́ dúpẹ́ olórí àdá àdá tán ọpẹ́ olórí àdá rèrè àrè lọ́wọ́ ẹ̀yin ẹni bí ẹni èèyàn bí èèyàn ẹ̀yin ẹ̀ka tí mú lérò ẹ̀yin èjìká tí gbẹ́ níyì ẹ̀yin igi ọgbà ọpẹ́ mi kò lópin lọ́dọ̀ yín òótọ́ ni pé mo gbọ́ oríṣiríṣi pé àwọn èèyàn kan ń ta kò mí àwọn èèyàn kan against mi àwọn tí wọ́n dìde láti ṣèrànwọ́ tàbí láti gbèjà mi àwọn èèyàn kan ń ta kò wọ́n wọ́n ń bú wọn wọ́n ń ṣépè fún wọn kí ló dé kí ni mo rà kí lẹ̀ṣẹ̀ mi kí ni nǹkan tí mo ṣe fún yín dọ̀sí mi ìwé pé mi ò níbi tí mo ti wúlò fúnra Yorùbá rárá dọ̀sí mi bí ẹni pé mi ò tiẹ̀ wá ṣe nǹkan kan fúnra Yorùbá téèyàn lè fi rántí mi eléyìí ti túmọ̀ sí wípé bá a tàkìtì bá a forí sọlẹ̀ yorùbá ò ní appreciate èèyàn kankan because tírú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ bá ṣẹlẹ̀ sí mi tá a wá rí àwọn èèyàn tí wọ́n dúró nídúró wípé ntọ́fọwọ́ ara ẹ̀ fani ntọ́jọ́ ẹ bá dẹ̀rí ń bẹ̀ náà ẹ jẹ́ kó máa mú that means kò yẹ kéèyàn kan kó jà nítorí ìran yorùbá kí lẹ pè lẹ́sẹ̀ mi ẹni mi ò support yín fún Odùduwà republic ǹjọ́ òótọ́ nìyẹn agitation for Odùduwà republic yìí ta ló dálẹ̀ mo ṣèwádìí ní sáà kan mo ní ehm, yóò nira díẹ̀ láti gbà èèyàn tọ́jọ́ lọ́pọlọ pípé náà yóò àgírí pẹ̀lú mi pé àwọn nǹkan tí mo rí òótọ́ ọ̀rọ̀ ni mo sì béèrè ìbéèrè kan wípé tí yóò bá wá ṣeé ṣe ehm, àwọn èèyàn kan láǹfààní láti fi wá lọ́kàn balẹ̀ pé bá a ṣe bẹ̀rẹ̀ yìí àní padà mọ́ bá a ṣe bẹ̀rẹ̀ yìí ọ̀nà wo láfẹ́rẹ́ Odùduwà rìpọ́bílíkì gbà láìsí ìtàjẹ̀sílẹ̀ láìsí ìdàlúrú láìsí àǹdáná sunlé ara ẹni láìsí àǹkayé ẹ̀mí tó ṣòfò béèrè tí mo béèrè ní dọ̀sẹ́mẹ̀ wípé mo ègẹ́sì ìran Yorùbá lọ́nà wo nígbà wo lásìkò wo kí ni tí mo ṣe akandọ́rọ̀ Awíkonko yín náà ní ẹkẹ́ ọmọ adúró fọ́ ti lé òtítà lé ọmọ arẹrù mọ́sàn màmá pé mo dé ají pariwo bí ẹyẹ oko má sì fi ọ̀rọ̀ ìjìnlẹ̀ gbáyìí gbáyìí kókókó mọ́kànlẹ̀kùn ń gò tó wọlé àròyé wáyé pínrín ni mi ọba gbogbo aṣọ òkínrin mi ọlọ́jà bàgẹ̀bàgẹ̀ borí bá kún ẹ wá lábẹ́ lọ bó bá jẹ́ odò lóko ẹja ránṣẹ́ pò mùwẹ̀ bá a bá ń sọ ọ́ nípa ẹjọ́ wé àtàròyé tó mọ́gbọ́n wa náà mọ̀ ẹyẹ tí ó dorí kodò bí àdán ò tún sí mọ́ olókìtì bí ọ̀bọ sọ wọ́n láàrin ẹranko tí Yorùbá ni mí hundred or over hundred percent ìran Yorùbá ló jẹ mí lógún ntọ́rọ̀ mọ́ Yorùbá òun náà ni ó mú mi lọ́kàn bí yorùbá ó ṣe gba òmìnira òun náà lọ́kàn àkàndá ọ̀rọ̀ Awíkonko gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣèrántí mi gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbé ìgbésẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ẹ káàánú gbogbo ẹ̀yin tẹ́ ẹ dárò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní a àfi kí wọ́n fọmọ ilẹ̀ mo tún rí operation release àkàndá ọ̀rọ̀ Awíkonko now àwọn èèyàn ń ṣíà rẹ̀ káàkiri àwọn èèyàn ń pín káàkiri níbi táwọn èèyàn kan ti sọ wípé ẹ wò ó àbá àti ẹ̀mọ́ fi ilẹ̀ títí ayé wàhálà ilé ayé ti ẹni ìtọ́fà òun náà lórí òun ibẹ̀ náà ni àwọn abiyamọ ni wọ́n ti ń ṣàdúrà wọ́n fi ọlẹ̀ ni wọ́n fi ọlẹ̀ ni lágbára ọlọ́run olórí òní kú sípò ìka lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀yin ẹ̀gbọ́n mi gbogbo ẹ̀yin dádì mi gbogbo ẹ̀yin mọ́mì mi ẹ̀ní mọ̀kòrò ẹ̀ní jẹ̀kòrò ẹ̀ní fìkòrò bóra bí aṣọ ẹ̀ní sìnkú ọmọ ẹ̀ní sin táyà ẹ̀ní sin tọkọ ẹlẹ́yìn òní síwájú oníwájú òní kàn yìí gbogbo ẹ̀yin tẹ́ rí mi nírí ọmọ ìyá kan ọmọ bàbá kan àbúrò àwọn ẹ̀gbọ́n kan ẹ̀gbọ́n àwọn àbúrò kan bàbá àwọn ọmọ kan ọkọ àwọn ìyàwó kan lágbára ọlọ́run ìbànújẹ́ ò mọ̀nà lé yín bàtà ọ̀fọ̀ bàtà ìbànújẹ́ wọn ò ní bọ́ sẹ́nu ọ̀nà yín àwa nífẹ̀ẹ́ lè san fúnra wa gbogbo àwọn tó ń sọ wípé mo bú olóyè Sunday Igboho olóyè Sunday Adéyẹmọ you don't know that blood is always thicker than water yes ipa tí olóyè Sunday Igboho kó kó tó jẹ́ kí n nífẹ̀ẹ́ sí i mo ti sọ sẹ́yìn pé májẹ̀mú níkú níyè ni mo bá Sunday Igboho dá bí ń wọnú ho kankan mo rẹ́dì láti tẹ̀lé débẹ̀ because Igboho ò ní báyàn ṣe kó dalẹ̀ rẹ̀ láéláé olóyè Sunday Adéyẹmọ ibikíbi tó o bá wà tátí wéré ló bóyin la kàn sígbà ló bẹ̀rẹ̀ abiyamọ ò ní gbẹ́kọ̀ ọmọ rẹ̀ kọ́mọ́ta ti wéré ò ní jẹ́ kúrò láéláé gbogbo èso tó tara rẹ̀ jáde Sunday Adéyẹmọ mọ̀ ń bá wí Ìgbòho ṣá gbogbo èso tó tara rẹ̀ jáde àtẹ̀yí tí ó tún tara rẹ̀ jáde kankan nu ò ní mọ̀nira wọn ò ní lálàsí wọn ò ní ṣe wàhálà kí wọn tó dépò gíga láyé wọn yàn wọn yanjú ni wọn jù wá lọ we are nothing àjẹ́ nkankan bọ̀dá ẹ̀jẹ̀ nkankan àwọn ọmọ yín ó dùn yín lọ times times million I really appreciate you sir mo dúpẹ́ látijọ́ tó ti gbọ́ mo rí miss call Ìgbòho lórí fóònù mi rẹpẹtẹ gbà táwọn ọlọ́pàá fún mi ní fóònù mi tí mo yẹ̀ wò kí n dẹ̀ tó sọ pé mo fẹ́ gbìyànjú láti dá nọ́mbà òòṣà kọ́ọ̀lẹ̀ tó ti wọlé sọ fáwọn ọlọ́pàá ah, ṣé mo láǹfààní àti pé kọ́ yìí níta ni mo ní Ìgbòho ní ẹni kí n fi sí spíkà mo fi sí spíkà ta lọ ọlọ́pàá tó wà ní kéèsì ẹ wọ́n sọ̀rọ̀ lábẹ́lẹ̀ ó ní kí n gbé fóònù fún ó ní mo wà ń bàdàn ṣé kí n wá béèlì ẹ̀ nísìnyí bọ̀dá ìnira ò ní jẹ́ tí lágbára ọlọ́run. bákan náà my brother from another mother Koiki Ọláyọmí Koiki àwọn èèyàn kan sọ wípé kò yẹ kí Koiki ó sọ̀rọ̀ nípa Àkàndọ̀rọ̀ Awíkóńkó Àkàndọ̀rọ̀ Awíkóńkó ò gbá tiẹ̀ kínní kankankan ẹ mọ ibi tèmi àti Koiki dì sí ọmọ ìyá kì í yà ọmọ bàbá ní bá deni nínú oko bọ́mọ bó wọ ọmọ orogún kí wọ́n fúnra wọn wọ jẹ ìbáàsì wọ bàkan kó fi mọ́jèlé kan sọ mọ́jèlé dàkàrà ọmọ ìyá kì í yà ọmọ bàbá ní bá dẹni Kóìkí gbogbo ìgbà tó lò láyé rẹ ò ní fìnira lò ó àánú ọlọ́run alààyè ò ní fi ọ́ sílẹ̀ lágbára ọlọ́run ọ̀gá ò ní gàgà lálá torí lálá ní lọ sókè tí padà wálẹ̀ bó bá ti ń gòkè ò padà wálẹ̀ ọlọ́run ní sí ọ̀rọ̀ rẹ láwà sẹ́yìn tirẹ̀ lágbára ọlọ́run lágbára ọlọ́run ó ti ẹ gbogbo nǹkan tó ṣe lẹ́yìn mi àti lójú mi gbogbo ẹni mo rí gbogbo ẹni mo gbọ́ èmi nìkan wàá lè dúpẹ́ ọlọ́run á bá mi dúpẹ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ àkàndá ọ̀rọ̀ awé kóńkó àkótó fún àkàndá láti síjú sóde ni advice látọ̀dọ̀ àwọn ọlọ́pàá advice láti ọ̀dọ̀ agbẹjọ́rò mi wọ́n ní wọn ò lè dìfẹ́ǹdì eégún àfi kí n jáde ta because báwọn bá tiẹ̀ láwọn fẹ́ dìfẹ́ǹdì mi possibility ń bẹ kí n sọ pé mi kọ́ ni mo wà nínú ẹ̀kú so èmi náà wá wò pé tó bàjẹ́ balẹ̀rù kò sí kú tí ó pàgbàjẹ́ tà ní bápo lórí ẹ̀ ń bẹ̀ tá a kó nǹkan bá ti tó kábíyèsí kan ní ògóníọ̀ àyè tanná àtùpà ká tún dè má bẹ̀ ọ jáde ìta ni kò sí nǹkan kan tí ó ṣe ọ́ olóyè Sunday Igboho ní kò sí nǹkan kan tí ó ṣe ọ́ gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá ní kò sí nǹkan kan tí ó ṣe ọ́ kí wàá ni mo wá ń bẹ̀rù fún wáyé tí wọ́n mọ bẹ̀rù ẹni tó lè para tí ò lè pẹ̀mí ìjọba kọ́ ni mò ń bẹ̀rù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí kí n sọ pé àwọn tó desperate nínú ìjọba ṣe báwọn kan fọlọ́pàá mú mi ṣe bọ́n gbé mi lọ ilé ẹjọ́ ṣe bọ́n gbé mi lọ sọ́gbà ẹ̀wọ̀n bí wọn ò tiẹ̀ sọ mí sẹ́wọ̀n ṣe bí wọ́n rìmáǹdì mi odidi ṣe bí àwọn kan gbé mi lọ ṣe bí wọ́n rìmáǹdì mi ní prison what of àwọn tí ò ní fòfin tó what of àwọn tí ò ní fòfin tó tó jẹ́ pé wọn ò fìdájọ́ sọ́wọ́ ara wọn ni ta lọ́mọ rú wọn ta lọ́mọ nú wọn ta lọ́mọ kan wọn ta lọ́mọ tí wọn ò bá dá lára ẹ̀rí wípé bọ́lọ́run bá ń ṣeré a rò pé bí ní ń ṣe èmi àkàndá náà mọ̀ wípé báyìí ni mo ṣe tí mo fi mẹ́rùn ìsín jẹ ẹ̀rùn a máa yanjú ra wọn lọ ejò a máa wọ́kọ̀ níbi tàná gbogbo nǹkan kọ́ ni mo lè mú jẹ èmi náà expect irú àkókò yẹn n ò kàn mọ̀ pé yọ ìyá kankan n ò sì mọ ibi tí yọ gbà wá ṣùgbọ́n mo mọ̀ wípé yọ wáyé nínú ìrìn àjò ayé mi bí ó wáyé kò tíì pé yes ẹ̀kọ́ kún ẹ̀kọ́ ìréré kún ìréré gbogbo ẹ̀ ń ṣiṣẹ́ papọ̀ fúnra wọn ni dídé police station fífi mí sí àtìmọ́lé látọjọ́ Thursday títí dọjọ́ Monday àwọn èèyàn tí ń bá mi jà wọ́n jẹ́ àwọn èèyàn tó lágbára jù mí lọ àwọn mẹ́ta mi ò lè dá kan ẹyọ kan ṣoṣo láàrin wọn mi ò lè dá mú bílíọ̀nìà wà láàrin wọn adájọ́ àgbà ń bẹ láàrin wọn ọba aláàbò mi n ò ní pọ́nrọ́ léwé ntí ọba jẹ́ òdodo àtòótọ́ n ò ní sọ nípa ẹ̀ kò sí nínú wọn tó sọ wípé irọ́ ni mo pa ṣùgbọ́n àsan wípé àà bó lọ́mọ yìí ṣe mọ́ débì wọ́n ti ń wá mi láti December wọ́n wá mi rè kó wọ́n wá mi lọ Ìbàdàn bó tiẹ̀ jẹ́ pé ẹ̀mí ni mí tí kì í sunlé àná ibi tí n bá sùn lónìí kọ́ ni n ó sùn lọ́la. program a máa gbé mi wá bíi wọ́n ti sọ mi kì í ṣe pé wọ́n mọ̀ mí sójú mọ́tò mi ni wọ́n fi júwe fún wọn wọ́n ti dúró sí di wọ́n ti dúró sí tòsí ẹ̀ kálá pọ̀ wọ́n lè ṣẹ̀ṣẹ̀ béèrè pé ta ni ń dákàndọ̀rọ̀ Awíkonko nu yín ó gé ọ̀gàn iṣẹ́ tí mo release lánàá eh, who brought them ọ̀rọ̀ àwọn ajínigbé àti pé kí àwọn Yorùbá padà sóko kì í ṣe pé mo ẹ̀sẹ̀ sí nígbà tí mo jáde iṣẹ́ tí mo lọ ṣe lọ́jọ́ tí wọ́n mú mi gangan nu ó gé ọ̀gàn mo parí ẹ̀ mo jáde ní studio kí n kó nu mọ́tò kí n tọ́ọ̀nù láàrin títì kí n báláǹsì kí n mọ bárìn àjọ ayé mi lọ náà ni wọ́n búlọ́ọ̀kù mi mọ́lẹ̀ ọlọ́pàá mẹ́rin mẹ́ta nu wọ́n gbébọn dání àwọn méjì gbébọn dání ohun tí wọ́n sọ ni pé àkàndá ọ̀rọ̀ Awíkonko àfẹ́rí ọlágọ̀ wa wọ́n sì kó mọ́ mu gàrí sí mi lọ́wọ́ sí ẹ̀yìn wọ́n ní bọ́ ẹ̀yìn mọ́tò mi mọ́tò mi náà ni wọ́n fi gbé mi dé Òṣogbo wọ́n sì gbé mi kán tó gbé mi débẹ̀ náà ti ń ṣàjọyọ̀ lójú ọ̀nà ọwọ́ àwọn bẹ̀rẹ̀ ńlá àwọn mú wọ́n ti pa àwọn tó rán wọn níṣẹ́. wọ́n gbé mi dọ́sọ̀gbò because mo gbọ́ oríṣiríṣi àhesọ ọ̀rọ̀ àwọn kan ní ó gbowó lọ́wọ́ àwọn èèyàn kan ní kò wá ṣiṣẹ́ fún wọn àwọn èèyàn ló wá fọlọ́pàá mu kò rí bẹ́ẹ̀ o gbogbo àwọn èèyàn tí ń bá mi dòwò pọ̀ gbogbo àwọn tí mò ń polówó ọjà fún wọn ò ẹ́fà béèrè rìsíìtì lọ́wọ́ mi rí wọn ò ẹ́fà béèrè wípé já ṣe fídíò kọ̀ ká tiẹ̀ mẹ́ta ń bá dùnàdùnrà láéláé wọ́n ń gbéṣẹ́ fún mi wọ́n sanwó fún mi torí pé wọ́n nígbàgbọ́ nínú mi wọ́n sì nígbàgbọ́ nínú orúkọ mi wọ́n mọ̀ pé n ò ní dálé èèyàn n ò ní gbowó iṣẹ́ kí n mọ̀ ṣiṣẹ́. wọ́n gbé mi débẹ̀ wọ́n wá ń wò mí lọ́kọ̀ọ̀kan ń dà sákàndọ́rọ̀ awíkóńkó ni wáò ni mo rí lọ́fẹ̀ẹ́ lófò yìí wáò wọ́n tì mí mọ́lé láti ọjọ́ thursday ìgbà tó di monday ohun tán sọ fún mi nípa a fẹ́ ṣe peace meeting pẹ̀lú commissioner of police àwọn tí wọ́n ní mo ṣe àwọn wọ́n wà ń bẹ̀ ìdílé tí mo dìfẹ́ǹdì wọ́n wà ń bẹ̀ àwọn èèyàn tèmi náà wọ́n wà ń bẹ̀ wìdí èmù pé káwọ́ bẹ̀bẹ̀ ọ̀dà ọmọ yín náà ni o ọmọdé ò ní mo rí jẹ kọ́ mọ́ra lọ́wọ́ bó tiẹ̀ jẹ́ wípé àkàndá ò parọ́ no I can say it categorically I said the truth but àwọn èèyàn tí ó ṣẹlẹ̀ sí wọn ní mo fẹ́ boko àwọn jẹ́ ni ẹ̀sùn tán fi kàn mí ni ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ gẹ́gẹ́ mo sọ mo lé àwọn èèyàn tí mo bá da nǹkan pọ̀ wọ́n lágbára jù mí lọ expectation wa ni pé a máa bẹ̀bẹ̀ lọ́jọ́ Monday yẹn èmi lágídí ṣùgbọ́n àwọn èèyàn tó rọ̀gbà yé mi ká ń sọ fún mi pé ọ̀rọ̀ agídí kọ́ ló ṣẹlẹ̀ yìí o ẹ jẹ́ àparí ẹ̀ ní tùbínùbíni gbogbo àwọn parties yẹn dẹ̀ ti wá ṣùgbọ́n mi ò ní fi gbogbo ẹnu sọ̀rọ̀ ẹ mọ ọ̀rọ̀ Yorùbá ẹ mọ ọ̀rọ̀ Nàìjíríà àwọn tó lágbára máa fẹ́ proof páwọn lágbára. five o'clock nírọ̀lẹ́ ni wọ́n arrange kóòtù mi ní time tàbí pé kóòtù ti máa close àwọn ọlọ́pàá ní court ó ti close lẹ́tà wá látọ̀dọ̀ commissioner of police pé ká máa gbé mi lọ sí kóòtù wọn ládájọ́ mẹ́ńbẹ̀ adẹ̀dẹ́bẹ̀ lóòótọ́ àbádájọ́ wọn ní kán béèlì mi adájọ́ nínú kán lọ remind mi sí Iléṣà wọn gbé mi dé Iléṣà lọ́jọ́ Monday ńbẹ̀ làwọn èèyàn ti kò sí gbogbo àwọn tó yẹ kó dá sí pátápátá ni wọ́n dá sí I am very very glad now àyábẹ́lẹ̀ ọbẹ̀ ṣiṣẹ́ ni ò kí sáré o ọ̀rọ̀ Odùduwà nation mo wá wọ̀ ọ́ fully because ohun tí mo expect tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ti rí sáwọn èèyàn ń bẹ lẹ́yìn wa sáwọn àgbààgbà Yorùbá tẹ̀lé wa àwọn ọlọ́pàá wò mí wọ́n ní mo lágbára wọn ò sì mọ̀ wípé I am nothing and I have nothing but I have God àwọn èèyàn ló wá dúró gẹ́gẹ́ bí àpáta lẹ́yìn mi kọ́ọ̀lù ń lọ lóríṣiríṣi àwọn tí ó pe kọmíṣánná àwọn tí ó pa àwọn ọba àwọn tí ó pe justice so kò sí nǹkan tí mo fẹ́ ṣe mo ti dé ọgbà ẹ̀wọ̀n ńlẹ́ṣà kò sí nǹkan tí mo fẹ́ ṣe ká lọ́wọ́ Ọlọ́run wọ́n padà gbẹ̀pẹ̀ wọ́n padà gba ìpẹ̀ àwọn èèyàn mi padà bẹ̀bẹ̀ èmi náà bẹ̀bẹ̀ ni wọ́n fi wá rìlíìsì mi ní ọjọ́ thursday tó lọ yìí eighteenth of march two thousand and twenty-one wọ́n rìlíìsì mi láàárọ̀ lẹ́tà wá pé wọ́n ní kán rìlíìsì mi ọlọ́pàá kan wá láti kóòtù family mi ti wá ń ta wọ́n wá gbà mí kó lẹ́wọ̀n pé mo lọ sí station kò fún mi ní ìbànújẹ́ o oró mi lágbára ni o pé mo dé ẹgbẹ́ ẹ̀wọ̀n rí kò fún mi ìbànújẹ́ oró mi lágbára ni béèrè pé ìdí ìdí ni pé mo rí oríṣiríṣi nǹkan mbẹ mo rí oríṣiríṣi ẹ̀kọ́ kọ́ mbẹ mo tún wá rí oríṣiríṣi ọ̀nà tí mo lè gbà ran àwọn èèyàn kan lọ́wọ́ could you believe the majority ń bẹ lẹ́wọ̀n lónìí ẹbí wọn ọ̀mọ̀ pọ́n wà ń bẹ̀ yá wọ́n wà nínú ẹ̀wọ̀n lónìí ẹbí wọn ọ̀mọ̀ pọ́n wà ń bẹ̀ awaiting trials mo bọ́ ọmọ kan pàdé ń bẹ̀ má padà wá sọ̀rọ̀ nípa ẹ̀ káwọn fámìlì ẹ̀ kí wọ́n lè mọ ọwọ́ tí wọ́n fi jẹ́ ó ti wà ń bẹ̀ láti ó ti lé lọ́dún mẹ́rin ọmọ ìlọrin ni ìyá àti bàbá ń bẹ ní rẹ̀ sàádú ọ̀wọ̀ lòún ń gbé ọ̀wọ̀ ni wọ́n ti wá ra màálùú lẹ́dẹ̀ wọ́n mọ̀ pé màálùú bàràǹdà làwọn wá rà àwọn ọdẹ mú wọn wọ́n mú mọ́tò látìgbà náà ló ti wọ̀rọ̀ ẹ̀bí ẹ̀kọ́ àpọ̀kọ̀ jẹ́ kọ́mọ náà bẹ́ẹ̀ nìkan kan lórí kọ̀mọ́ tìyẹ́ kọ̀mọ́ ti bàbá ẹ̀ kò sẹ́ni fẹ́ bá wọn lọ lọ́gbà ẹ̀wọ̀n bíi kọ́ báwọn èèyàn fọṣọ kọ́ báwọn èèyàn lọ́ta kọ́ báwọn èèyàn ṣiṣẹ́ pẹ́pẹ́pẹ́ ní fi ń jẹun kò sì mọ́jọ́ tí ó tó jáde torí pé wọn ò gbé lọ kóòtù. mélòó ni mo fẹ́ kà nínú eyín adépèlé nínú ilé tí wọ́n padà mọ̀ gbégbèsè lé lórí láìpẹ́ jọjọ. ìdí ni pé majority ń bẹ́ńbẹ́ tó nílò ìrànlọ́wọ́ wa lọ́gbà ẹ̀wọ̀n ibẹ̀ mo ti bọ́kùnrin kan pàdé rọ́bìrì ni wọ́n mú fún kò sí àṣírí lọ́gbà ẹ̀wọ̀n they will tell you wọ́n á sọ ohun tó gbé wọn dọ́gbà ẹ̀wọ̀n fún ọ. ó ní rọ́bìrì náà mò ń fún awaiting trial fòdìdí ọdún méje lẹ́yìn ẹ̀ wọ́n ẹ̀sẹ̀ wá fún ní twenty one years ó ẹ̀sẹ̀ lọ́dún mẹ́wàá nú ẹ̀. àkàndá ò lo ọ̀sẹ̀ méjì lọ́gbà ẹ̀wọ̀n wọn dá mi lẹ́bi ilé ẹjọ́ kankan ò dá mi lẹ́bi àwọn ẹlẹ́jọ́ mi lọ withdraw ní ilé ẹjọ́ ni já withdraw ọmọ yìí náà padà wúlò fún ran Yorùbá yóò padà wúlò fún wa ẹ má jẹ́ àdíjú tán Àkàndá nìyí o agbódó ni arugi ni asẹ́wẹ̀jẹ́ alọ́tìpọ̀n this is Àkàndá ọ̀rọ̀ Àwíkọ́nkọ́ no more eégún because àwọn nǹkan tí mo lè fi ran ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ tàbí ran ìran Yorùbá lọ́wọ́ kò gbà kí n gbójú pamọ́ dandan ni kí n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn èèyàn kan ǹjẹ́ mo lè wà pẹ̀lẹ́ nìkan ní ìsìn nígboro kí n gbé eégún débẹ̀ kò ní rọrùn mẹ́wàá sì ń bẹ lórí ọ̀rọ̀ ọ̀ràn Yorùbá lórí ọ̀rọ̀ Odùduwà nation àkàndá ọ̀rọ̀ mo ń fọwọ́ sọ̀yà eegun kọ́ o ẹran ni o ọ̀rọ̀ Odùduwà nation fúlì mọ̀wọ́ tán bá gbé mi lórí ọ̀rọ̀ Yorùbá ọ̀tẹ̀ mi lọ́rùn lóòótọ́ làwọn èèyàn kan sọ wípé ẹ ẹ má bá dá sí jọ kì í sọ̀rọ̀ Yorùbá náà gbé fún because ní rúmọ̀ kọ́kọ́ wá pé jọ gọ́ọ̀mẹ̀ntì ló gbé mi gọ́ọ̀mẹ̀ntì kọ́ ló gbé mi. iṣẹ́ ìlú tí mo ṣe lọ bounce back ó nọ́mà azadi iṣẹ́ náà ń pè é kò síṣẹ́ tí ò ní azadi tiẹ̀ mi ò lè escape ẹ̀ ìyẹn wà natural ẹ béèrè lọ́wọ́ dáàdi wo ológun dúdú yóò sọ ìgbà tán ti gbé fún yín. so òní wípé mo wá lónìí àkọ́kọ́ láti jẹ́ kẹ́ mọ̀ mí ìkejì láti wá dúpẹ́ olórí àdá tán ẹlẹ́ẹ̀kẹta láti jẹ́ kẹ́ mọ̀ ìrìn àjò mímú tí wọ́n mú mi. ohun tí mo lè sọ fún gbogbo àwọn ọmọ Yorùbá òun ni wípé gbogbo nǹkan pátápátá là á fọ́jú kùnàkùnà là á dẹ̀tẹ̀ kò níbi tó máa gbé wa dé o tèmi ló dé o tẹ̀ǹtì ń bọ̀ àmọ́ wọ́n mú Ọmọyẹlé Sowore èmi Àkàndá ṣe solidarity fún Ọmọyẹlé Sowore mo kópa tèmi nínú ìrìn àjò ẹ̀ kí wọ́n fèélẹ̀ mo jà fitafita mo gbìyànjú mi ò dá Ọmọyẹlé Sowore dáa lóòótọ́ ni mo sọ pé kò lè jẹ president kó dé jẹ́ kì í ṣe pé kò lè jẹ́ lọ́la tó bá ṣàwọn àtúnṣe kan ìyẹn ò túmọ̀ sí pé mo kórìíra Ọmọyẹlé Sowore òótọ́ ni mo sọ ká nígbà tí mo sọ pé kò lè jẹ́ ó wá padà jẹ́ ẹ lè sọ pé yègèdè ojú òtí ọ bí no ẹni tí ó bá ti lè parọ́ kò lè jàre nàìjíríà nínú olóṣèlú tá à ń lò lọ yìí ẹni tí ó bá ti lè jalè kò lè jàre nàìjíríà kò lè ṣòṣèlú nàìjíríà Ọmọyẹlé Sowore ò lè parọ́ kò sì lè jalè kò lè ṣòṣèlú ní nàìjíríà bínú tí ẹ ṣe rí ló ṣe ń sọ̀rọ̀ kò lè tànyàn kò lè ṣòṣèlú nàìjíríà Ọ̀yọ́ inú ẹ lóso ni àwọn olóṣèlú nàìjíríà kí wọ́n dánu fún yín á ṣe ná á somi á ṣe gba àlèrà mọ́tò fún yín á kó mọ́tò fún yín mọ́tò ọ̀fẹ́ lẹ́mọ̀ wọ̀ lọ skul oúnjẹ ọ̀fẹ́ lẹ́mọ̀ jẹ. wọ́n wá lè débẹ̀ tán kán má ṣe mọ́ ẹ̀tàn tó ṣèlú nàìjíríà gbànú ẹni tí ọba ti wá lè ṣe bíi tiwọn wọn ò ní mú mọ́ra ṣùgbọ́n tó bá jẹ́ ìgárá ọlọ́ṣà olè original ọba àwọn ṣe wọ́n mú mọ́ra èèlò ló ti jí ó ti jí twenty five billion òun náà try òun náà try kò jíwó tó lágbájá náà but òun náà gbìyànjú ẹja mú mọ́ra àákọ́ díẹ̀ sí ni yọmọ bá ṣe kówó sí ni ìdí ìnà tí mo fi sọ pé ọmọ ìyá iléṣòwò rẹ ò lè jẹ ààrẹ nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́wọ́ against mi ó jẹ́ nǹkan tó yà mí lẹ́nu pé why wọ́n ń bú Kóìkì àǹtí mi ò bá kí àwọn èèyàn méjì yìí mi ò tí ì dúpẹ́. Uh, tẹ́ni ọmọ ológo may God be with you àánú ọlọ́run alayò ní fi ọ́ sílẹ̀ mo lọ sórí péèjì mo rí kọ́mẹ̀ntì àwọn èèyàn bí wọ́n ṣe ń bu nítorí mi ah lórí lára máa yé wáyé tó ń dífẹ́ǹdì ẹ̀ bákan náà Lọ́láyọmí Kóìkí bí wọ́n ṣe ń against ẹ̀ torí pé ó ń jà fún mi bákan náà làjànàkú akéwì God bless you my brother òní tí òní tẹ òní pẹ́yìn wàhálà àti ìdààmú ò ní mọlé rẹ gbogbo yín mọ ọmọ rírì yín n ò fẹ́ mọ dáko àwọn èèyàn ni mọ́mì mi láti California òun yìí gbọ́rọ̀ mi láti gbọ́ bí ọba ti gbóhùn mi láàrin jọ́ mẹ́ta jọ́ mẹ́rin àyè ọmọ já mọ́mì mi láti United Kingdom my dear brother láti United States of America wọ́n já àwọn èèyàn tó jẹ́ pé tán bá ti gbóhùn mi àyà wọn mọ̀ já wọ́n fẹ́ mọ gbọ̀nsẹ̀ sí pátá. Si àkàndá ni ẹ̀mí gbọ́ tí ẹ sọ̀rọ̀ náà mi gbọ́ yẹn láti ibi ijọ́ mélòó kan ṣé o sì ń kankan sọ wà ókè ìgbà tán ti gbọ́ pọ́n mú mi náà ti ń sáré káàkiri ẹ ní mọ sàárè ọmọ o ẹ ní fi pósí gbóore yín èmi náà ò ní fi màtí ìgbà tèmi ìbànújẹ́ kéré ó tóbi kò ní wọlé lẹ́ẹ̀dẹ́ yín gbogbo ẹ̀yin tẹ́ dìfẹ́ǹdì mi àtẹ̀yin tẹ́ against mi because ẹ̀yin tẹ́ against mi mo mọ̀ wípé àwọn nǹkan kan ni òye ń dáadáa tẹ́ ẹ fi ṣe bẹ́ẹ̀ ojú tẹ̀yin fi wo àwọn nǹkan kan lórí bẹ́ẹ̀ kì í ṣe pé bọ́yẹ ẹ kórìíra mi ó yé mi bákan náà ló sì yé mi wípé gbogbo ayé ò lè fẹ́ràn èèyàn látọjọ́ tí mo ti gbaṣẹ́ yìí ni mo ti mọ̀ wípé àwọn èèyàn kan ó pọn mi àwọn èèyàn kan ó yẹpẹrẹ mi àwọn èèyàn kan ó bu mi àwọn èèyàn kan ó yìn mí mo ti múra rẹ̀ látilẹ̀ ìdẹ́nu tó fi jẹ́ pé téèyàn bá ń bómi mi ìwo bẹ̀ ìwájú tèmi lọ lèmi máa ń dojú kọ torí pé ilé ayé mi tí mo wá eré ìje mo wá sà ẹni tí bá sì ń sáré ìje kì í wẹ̀yìn. lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn tí bá ń bú kò sí bó ti wù kí n ṣe tó kọ́jẹ́mi náà ni mo gbé Odùduwà republic lérí dìísìn àwọn tí ó kórìíra mi náà padà kórìíra mi ṣùgbọ́n ẹja sòótọ́ ọ̀rọ̀ fúnra wa Oòduà nation tá a gbé lọ́wọ́ yìí in tó pé wa ni ká má padà sẹ́yìn in tó pé wa ni láti tẹ̀lé olóyè Sunday Igboho dópin wáì kò sí nǹkan kan tó fẹ́ lọ́wọ́ wa ibi ọ̀pá o ìyà ò jẹ́ ntí yóò jẹ tí yóò fi darúgbó ọlọ́run ọba mi ń gbọ́ ń bẹ lọ́wọ́ ẹ̀ kò sì lé chairman local government débi pé yóò jẹ senate tàbí yóò jẹ house of rep member kò ní interest nínú governor nàìjíríà tàbí ti yorùbá ṣùgbọ́n fẹ́ òmìnira fẹ́mi àti ẹ̀ ó fẹ́ káwọn ọmọ wa gbégbé ayé ìrọ̀rùn kò fẹ́ káwọn ọmọ wa sanná ní kò fẹ́ káwọn ọmọ wa jìyà ntolóye Sunday Igboho gbé dání nù láti day one tá a ti mọ́ra tá a ti súnmọ́ra ni mo ti mọ irú èèyàn tí í ṣe Igboho will never tell you pé mo mà kàn dọ̀rọ̀ Awíkọ́nkọ́ never kéèyàn tàkìtì kó forí gólẹ̀ whatever tó wò kẹ́ sọ nípa mi òòṣà ò ní bá o ṣe kó dalẹ̀ rẹ̀ èmi náà ò sì lè dalẹ̀ rẹ̀ láéláé mo mọ̀ délédélé ni ó sì mọ̀ mí délédélé máa rò pé mo súnmọ́ òòṣà kì í ṣeré fèé kì í ṣe páwa náà mọ̀ no is my brother kò wá hàtì bí bọ̀dá ó wá hàtì bí bàbá yes bó ṣe jẹ́nu ẹ má jẹ́ pàṣẹ omi ọ sọ̀rọ̀ jù àyà bẹ́ẹ̀lì ọ bẹ́ẹ́sẹ́ ní tí mo wá sọ fún yín lónìí mo wá fira mi hàn yín ní o advice látọ̀dọ̀ lọ́ọ̀yà mi advice látọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá ò ní pé kí n mọ́ sọ̀rọ̀ lábẹ́ ìdínà identity ṣe bó o pé rẹ ní activist olóhùn ọmọnìyàn then o ní láti kọ́fà rẹ o ní láti kọ́fà ojú ẹ ẹ̀rù ìjọba kọ́ ní ń bà mí ẹ̀rù àwọn tí ń bà mí lélẹ̀ wọ́n ní kí n fi léyìn ńlẹ̀ kò sẹ́ni tó lè parẹ́ mọ́ tọ́lọ́hùn bá pamọ́ àìmọye táyà kí pa àìmọye ń ọlọ́pàá ò mú àìmọye ń ìbọn sọ́jà ò bà tó kú sínú ilé ẹ̀ láì síkì wá ìtawà bẹ̀rù ẹni tó lè para tí ò lè pẹ̀mí akandọ́rọ̀ Awíkonko ọpẹ́ olóore àdá àdá tán lẹ́ẹ̀kan sí ọpẹ́ olóore àdá rèrè àrè ẹ jẹ́ kí n sọ fún gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àti gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá pé possibility ń bẹ káwọn ríra wa lóòrèkóòrè báyìí nípa Odùduwà nation àti nípa àwọn nǹkan kan táwọn sọ̀rọ̀ nípa ẹ̀ ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni wípé ọ̀nà méjì ló rọrùn fún wa láti mọ ríra wa Facebook níbí àti lórí àwọn YouTube channels mi mo create YouTube channels fún àwọn ètò kọ̀ọ̀kan um, online TV mi ó ń bọ̀ lọ́nà bí n bá ríran lọ́wọ́ tí n bá tètè ríran lọ́wọ́ yọ yọrí yóò tètè yọrí bí n ò bá wá tètè rí a jẹ́ pé wẹ́rẹ́wẹ́rẹ́ kìtì mi bí mo ṣe ń ṣèrìn àjò mi òun náà ni mo ṣe máa bá lọ gbàkígbà tó bá tó yọrí lálàáfíà Ọ̀rànmíyàn TV ni mo pè é lórí ọ̀rọ̀ Yorùbá ni lélẹ̀ tó túmọ̀ sí wípé àwọn YouTube channel mi ẹ e subscribe sí bẹ́ẹ̀ ni ibi tá ti mọ láǹfààní láti gbọ́ra wa nìyẹn from Facebook to YouTube channel ìdí tó fi máa jẹ́ bẹ́ẹ̀ ni wípé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan ò ní gbúnra wọn ọ̀rọ̀ Odùduwà Nation ẹ máa bá lórí YouTube channel mi tí mo pè ní Odùduwà nation n ò tí ì bẹ̀rẹ̀ o ṣùgbọ́n ti wà. àkàndá ọ̀rọ̀ Awíkonko live ní tí n bá ti ṣe ń bí ẹ mọ̀ bá ń bẹ̀. àwọn nǹkan míì tí mo fẹ́ yọ ẹ̀ jáde lápò ẹ mọ̀ bá pàdé ń bẹ̀ ṣùgbọ́n fàǹfààní mi àtẹ̀yìn ní gbogbo ẹ̀. kò wá náà ní kankan láti subscribe sáwọn YouTube channels yìí orí ẹyọ kan tẹ́lẹ̀ ṣe mí nìyẹn now ẹ fẹ́ kí n gbowó lọ́wọ́ olóṣèlú ẹ dẹ̀ fẹ́ kí àkàndọ́ wà compromised gbà fún mórílé òun náà ni gbà fún gbàdà lóko ọmọ oko tí ń sunkún búrẹ́dì yóò fèsúró ránṣẹ́ lé ntẹ́mi nílò lọ́dọ̀ yín ó ní kẹ́ ẹ máa subscribe sáwọn YouTube channel yẹn honestly yóò tó mi jẹ láti fèsì ọ̀rọ̀ Yorùbá ara dátà àrèlè àràtọ̀ ọ̀hún yóò tó mi kò dá náwó ní nǹkan kan láti subscribe sí àti láti láìkì page mi yìí ẹjẹ́ àfihàn gbéra wa lárugẹ ẹni YouTube channel tí n bá ti mú wá fún ọ kò ná ní nǹkan láti click subscribe button kó dẹ̀ tẹ aago tó wà lẹ́gbẹ̀ẹ́ láti máa rí notification ni kì í ṣe pé ó máa ní extra charges kò ná olówó kò ná ní data ìgbésẹ̀ ẹyọ kan péré o o ti ìwọ náà ti ṣe kóríyá fákàndọ́rọ̀ Awíkonko nìyẹn because kọ́lọ̀ ń wọ́n mọ́ ló ń sọ̀rọ̀ I have many things many things láti ṣe fúnra Yorùbá àmọ̀ra wa lónìí àní mọ̀ra wa lékú lọ́wọ́ àkàndọ́rọ̀ Awíkonko ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ohun lóhun. Jákọ́bù òun lóhun Jákọ́bù ara lára Ísọ̀ ṣùgbọ́n lónìí òun lóhun Jákọ́bù ara lára Jákọ́bù ọlọ́run ní fi wá wọn ra wa ẹ ní mọ̀kòrò ògbẹ̀yìn olólùfẹ́ mi àtẹ̀yìn tẹ̀ fẹ́ràn mi rárá tọ́lọ́ ń fọ́ọ̀sì lé lórí torí pé o ò lè wéèfù ẹ̀ èmi kọ́ oore ọ̀fẹ́ ọlọ́run ni mo rí gbà ọ̀gá ọlọ́pàá ní mo wà talented àwọn tí mo ń bájà ní mo wà talented that means wọ́n rí nǹkan kan nínú mi wọ́n sì mọ̀ wípé n ó wúlò lọ́la n tí kálukú wọn fi withdraw náà nìyẹn because mi ò lè dá wọn mú ọlọ́run lè dá gbogbo wa mú ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún yín pé ohun tó fa wàhálà tí mo sọ tó fa wàhálà òótọ́ ọ̀rọ̀ pọ́nbélé ni mo wá lè ṣe nǹkan míì lẹ́yìn ẹ̀ mo lè ṣe nǹkan nísìnyí o láti pẹ̀tù sí ìyẹn ò túmọ̀ sí wípé n tí àkàndá sọ kò rí bẹ́ẹ̀ kò sẹ́ni tó lè sọ hundred percent truth bẹ́ẹ̀ sì máa bá mi nu kẹ́ ẹ lè mọ̀ pé lóòótọ́ làkàndá ọ̀rọ̀ mú ọ̀rọ̀ yorùbá lọ́kùnkúndùn ó ní. orílẹ̀-èdè yorùbá support orílẹ̀-èdè yorùbá yorùbá sovereignty now faramọ́ òmìnira ilẹ̀ ọmọ káàárọ̀ òjíire non-nigeria elections in yorùbá territory in two thousand and twenty-three alòdì sí ìjọba amúnisìn support yorùbá referendum now ilẹ̀ yorùbá olómìnira ti dé a ṣetán láti dá dúró a ò ṣẹ́rú mọ́ iléèwé ọ̀fẹ́ ètò ìlera ọ̀fẹ́ ìlọsíwájú ọrọ̀ ajé ètò lórí iṣẹ́ ọ̀gbìn how to sign report and petition www.koikimedia.com and powered by koikimedia. bákan náà ni let us go home to our own Yorùbá nation agitator ni mí pioneer ni mí mo padà dé lákọ̀tún àwọn ọ̀nà wo lágbà I can do so many things. support orílẹ̀-èdè Yorùbá mo ti lọ sílé olóyè Sunday Igboho bákan náà lèmi àti Kóyèkì ti sọ̀rọ̀ tọ́pọ̀ àníṣọ́ sọ fún yín ìgbésẹ̀ la sọ̀rọ̀ God bless you all àná ọlọ́run alayọ̀ ní fi sílẹ̀ ẹ má gbàgbé orí YouTube àti Facebook nìkan lẹ ti lè rí mi WhatsApp mi wà fún conversation lásán ni torí mo ti try láti fi share àwọn mẹ́sẹ̀gì mi ṣùgbọ́n wọ́n ń bànú WhatsApp mi all the time tí n bá ti open ẹ̀ so mi ì fẹ́ fi share mẹ́sẹ̀gì mọ́ ó máa wà fún communication nìkan a máa wòra wa a máa gbọ́ra wa lóòrèkóòrè ṣé bá ti síjú lẹ̀ a máa wòra wa lóòrèkóòrè lórí YouTube àti lórí Facebook ìyẹn náà pàpọ̀ jù ṣùgbọ́n ìtẹ́ bá wà lórí Telegram mi tàbí ẹ̀yin tẹ́ bá wà nínú àwọn gúrùpù mi ni mo fi máa ń sọ wípé kí kálukú store nọ́mbà mi sórí fóònù ẹ̀ tẹ́ bá ti store ẹ̀ sórí fóònù yín tí n bá ti share ẹ̀ gẹ́gẹ́ bí brokers yóò lè dọ́dọ̀ yín bọ̀tẹ́ ẹ̀ bá ti ní nọ́mbà mi lórí fóònù yín ẹ̀ ní láǹfààní àti rí nǹkan tọrọ ọmọ náà nìyẹn bọ̀tẹ́ ẹ̀yin tẹ́ bá wà lórí telegram platform mi that is àkàndọ̀rọ̀ ayékòǹkò family lórí telegram ẹ̀yin ẹ̀ máa ní access sí audio àti video bó ṣe máa rí nìyẹn tẹ́ bá fẹ́ gba whatsapp number mi plus two three four nine zero four eight five one nine three six two plus two three four eight five one nine three six two kò sí lórí fóònù ẹ lè pè mí kò lè lọ whatsapp nìkan ni. àkàndá àlórò ọ̀rọ̀ lẹ́nu bíi tẹjọ ilé mi yá mọ̀ ń lọ náà nu pẹ̀lú ògo ọlọ́run á tún láǹfààní àti tún gbọ́ra wa láǹfààní àti wòra wa láìpẹ́ jọjọ mọ̀tọ́ bàpò ni n ò tí ì mẹ́yẹ ẹ kú kalẹ̀ God bless you all ọ̀pẹ olórí àdáàdá tán mo dúpẹ́ lọ́wọ́ yín lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ dìde gbogbo ẹ̀yin tẹ́ ẹ náwó sí mi uh, because uh, àkùkọ bàbá mi kan láéláé àkùkọ bàbá mi kan láéláé owó níjẹ kì í jẹ̀gbàdo ẹjọ́ ni wọ́n ń pè bẹ́ẹ̀ àkàndá lọmọ yìí tó bọ́ lọ́wọ́ òun gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá náwó lọ́nà kan tàbí lọ́nà kejì àna ọlọ́run alayò ní wàhálà àti ìdààmú ò ní jẹ́ tí àní dáwọ́ ọ̀fọ̀ àní dáwọ́ ìbànújẹ́ fẹ́nìkọ̀ọ̀kan yín God bless you all ó dàbọ̀ o. ẹ̀wọ̀ ènìyàn.